kéèyàn níyàwó láyé ẹlòmíì àwọn bọ́ọ̀lù wọn ò níyàwó máa ń sè wọn ń lo àwọn obìnrin rọ́ọ̀fù ni yóò yà ní lẹ́nu pé báyìí tiẹ̀ ní oṣù yìí yóò rọ́ọ̀fù náà wọn ò máa ti ń jẹ́ ká ṣèyàwó wọn ò máa ti ń jẹ́ ká lómi àwọn obìnrin náà kọ ọkọ fún kankan mọ́ láti kọ́ sí la ní òdìdè ntọ́kùlà yẹn ń ṣe inú wọn náà ti rọ́jú lẹ̀ sọ́jú rọ́jú lẹ̀ orí ojú lẹ̀ ṣe rí látara báyìí mo bá ẹbí àwọn bàbá wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹbí badmus mo bá yẹn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú pé èèyàn aráyé wa owó nìkan kọ́ ọ abibu abibu zaazu èmi ni ọlọ́wọ́ mi nínú pé ya ráyé wá owó nìkan kọ́ tó o bá wá tó òbí ma ọ̀rá yìí Allah tó o bá wá tó níyàwó ọ̀rá yìí wá Allah gbogbo àwọn ọkùnrin tó sọ̀rọ̀ àlùkí wọ́n gbọ́n tí mo wí wọ́n náà bá wáyé lálóbi tó ọ̀lọ́kọ ayé rẹ̀ ọ̀dà. wọ́n wá lọ́lọ́kọ ọ̀rọ̀ mẹ́gbẹ́jọ́ ayé rẹ̀ ọ̀dùn gba yorùbá tí mo lò mí sílò nǹkan ọ̀dá yàtọ̀ tí kò dùn àti kọ́ da kó dùn nígbà tọ́lọ́ ní ìdílé yìí ọmọ adá yóò sì máa dùn lọ́lọ́ ní ẹ̀rí tá à ń jókòó èsì bí a bá gbajúmọ̀ àlẹ́ ayé tí a bá fi lè fẹ́ ọmọ rẹ̀ dàtẹ́ ní kò bí wọ́n ní ìyàwó ẹ̀ ń kọ́ à ọlọ́wọ́ yìí níyàwó lé ọba aláǹjẹ́ ayé mi ó dáa. aláǹjẹ́ ayé mi ó dùn. aláǹjẹ́ ayé mi ó dùn. látara báyìí àbí ó fẹ́ ìyàwó ṣùgbọ́n àwọn jẹ́ kristẹni àbí jẹ́ muslim bí ọba kíkí rẹ̀ ẹ̀ gbà pé ó kúrọ́ ẹ̀sìn kúrọ́ náà ni ṣùgbọ́n muslim ni ètò mùsùlùmí ti kí a bá fẹ́ kristẹni àwọn aṣọ yìí